الذين زكالوا على الناس يستوفون ọlọ́run ṣẹ́bi láwọn tí wọ́n jí èṣù wọn kù jẹ́ pé tó ní àwọn èèyàn kákún mọ́ ti di ara tó bẹ́ẹ̀ rẹ̀dà gan gbogbo ní oúnjẹ tó ní ibi tàbí kanáà ní báàbù gbòyò báàbù báàbù sílẹ̀kẹ̀rẹ̀ masáàjì báàbù kí ẹ̀fọ́ ọ̀hún kan ṣe yẹn fọwọ́ wọn kan àti 2093 nínú sahih wa nabika قال امام بخاري رحمه الله امام بخاري باب ذكر النساج باب العين كاكيها ونكا جاءت معهم في العين بعضهم واسع أصوم إلى ذلك حدثنا يحيى بن بكير حدثنا يعقوب ابن عبد الرحمن أنا أبي عازم كان سميته سهل بن سعد يقول قال رضي الله عنه جاءت امرأة ببردة قال أتدرون ما عاد البردة قيل نعم قال هي شملة أني أرادني كم واسوا أتدرون هنا kuma wa bar mutum lara sallan wani biya ma a sabar da yi ka yi la'anan shan lajima bugu gwara ne mansudu bi a siyata wani rawai tiye rawai قال يا رسول الله ولي وجلوك إني نسبت هذه بيدي أقسوكها قال يا رسول الله جلوبا إمو هو كاسو إيرانس mo wá bù yín kẹmà lónìí mo wá bù yín kẹmà lónìí ma kaba nabi sallallahu alaihi wasallam mutajan alaiha anabi ri ẹgbà aṣọ yẹn onífẹsì gbogbo anabi ri ẹgbà sàárà àmọ́ máa gba ẹ̀rù bí àdìsí kiri kọ́sìmù àti ìwúra ọ̀sẹ́yìn òfin lówó mi dì sí àdìsí bùrẹ́rà àrí hanabi su bukata rai sallallahu alaihi wasallam na'am mutajun ilayha fa kharaja ilayha ilayna nabi wa wa ila wa jali si wajoka wa ilayha wa inna azira'u ay ba so nabi rus dare rus dare lo wa jalabi alini kuri wa kala rajulun min al-qawm yani kanu adu wa jamaa badu ba pe ya rasulallah aksuniya anibi ọ̀rẹ́ bukira sọ yìí akọ́gbà anibi ọ̀rẹ́ wọ̀ ẹni ya rasulallah aksuniya anibi ọ̀rẹ́ bukira sọ yìí anibi kára na anabi mamu alajasa fàjẹ́sà wasa nabi sallam fi fàjẹ́ bí wàjú kò sa yẹn summa raja a fatawa ní wàjú wa wọlé lọ wàjú yẹn wọ́n ti káàsọ̀ yẹn ti káàsọ̀ yẹn summa rasulillah bí أسوي فقال له القوم أنا قوم في حسنات حسنات أم سألته إياه سورقين كتو سيدان سورقين كتو سيدان لبي نسي خزو إياه دواء طلولوري أنا بقول لك أنا بإسلامي من طرق الله كما هنا حسنات سألته إياه قد علمت أنه لا يرد سائل wọn fi ti sí ìsìlẹ̀m kì í dá ẹgbẹ́ sọ̀rọ̀ kan padà ẹgbẹ́ pé kò sí àwọn ilé ìṣúná wọn ó wò sí dáadáa o sọ̀kánà rọ́jùn arábìnrin wọn pé wọn láàyè máa sàátù ilẹ̀ ìtẹ̀kùnà hàtàní yóò máa àmùd wọn ni wọn láàyè mi ò gbà sọ èyí fún kí máa wọ nígbà yìí kò ní ìjẹbi kápá ní ìjọba afọ afọ fún kí mọ̀tàláìsì yóò máa àmùd sáà sáà sáà tó parí jù wá sọ pé àkàrà kẹfà náà bàbá òun náà láti fi sí lóòótọ́ aṣọ yẹn náà láti fi alákùnrin yẹn lóòótọ́ ọlọ́run kó sànù wa. àti two thousand and ninety-four báàbù kálá imam buhari báàbù najjar báàbù nípa kápẹ́ntà tó fọ́ àìsí àwọn sábẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn òjòkòjòkò sàárà ìjókòó alọ́ bí olókùn annabi kuma annabi kọ́nà ìgbésẹ̀ wọn ni ara o ń kọ́lùkùn ní iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ́wọ́ láta obìnrin agbọ́n tó ń sọ yìí ó di ewa fún ojókòjókò sàárà ìgbẹ́rẹ́yà ẹ máa rẹ̀ tó kó kù ẹ máa lọ bí àmàlà ó di yé nípa ẹ eh, mẹ́jọ ojókòjókò sàárà o alistu ti ara 94 حدثنا قتيبة بن سعيد حدثنا عبد العزيز حدثنا أبي عازم قال أن أتى رجال إلى سعد بن سعد يسألونه عن المنبر من أمالك كما بس سأل ما سعد ومن لنقى منبري منبري النبي صلى الله عليه وسلم فقال بعث الرسول صلى الله عليه وسلم إلى فلانة امرأة قد سماء سهل النبي صلى الله عليه وسلم قرأني لو با أربني كان قال الباقوري أن مري غلامك النجار يعمل لي أعوادا أبلس عليهن إذا كلمت الناس إذا قي أرابني سبهم على تلك الثاني مري ولدك غلامك النجار سبهم على تلك الثاني wa هو من سمين باري bàrí ما ma ma dúkò lé lórí ma bá wọ̀nyàn tí ma ń ṣe khutba kọmọ̀rọ̀ arábìnrin bá pàṣẹ fún ma rẹ̀ ọba lè bí àwọn adúlúgbò bá fi ṣe mímbàrí rẹ̀ ṣùgbọ́n jára sọ bí ha bẹ́ẹ̀ náà rí ma dúkù lórí ẹ̀ fàtúlá ìlà rasul sallam bí ha ọba bí wọn nílẹ̀ sallam amara bí anúwòdà ọjọ́rẹ́ sọ àléhẹ̀ ọba ní kò gbé sáàyè rẹ̀ ẹ̀sì sá ma dúkù lórí ẹ̀sìbánsì kúgbà Alistu 295 Adesana Khalad bin Yahya حدثنا عبد الواحد عن أيمن عن أبي هي عن جابر ابن عبد الله رضي الله عنه أن امرأة من الأنصار قالت لرسول الله عليه وسلم يا رسول الله ألا أجعل لك شيئا تقعد عليه نبواتي سيدنا جابر بن عبد الله جابر بن عبد الله jabir bin abdullah kuma da ko atiku nigeria ẹtùmẹ̀ bí yẹbi àríwẹ̀ kọ́ ni kíra mẹ́ntí nílé yìí ọjà àti àtiku lọ jabir bin abdullah ma ẹ̀ṣùn ẹ̀ṣùn sidna jabir bin abdullah wọn bàbá rẹ̀ lọ́la tí wọ́n lọ sójú ogun old ẹni jabir ọkà bí fowó yìí mọ̀ wà náà tí wọ́n kú dọ̀là àríwẹ̀ kọ́ ni náà tí sáré ọlọ́lẹ̀ tún sáré wọn sí ó sì bá wọn bá kan nínú sáré ilé ìfìyà pé àrọ pé ìkùnmọ̀ wí yóò kẹjọ ìkùnmọ̀ wí yóò kẹjọ gbogbo ẹ̀rọ ló ń pa ó di wa ń bá fúnra ìwà ọlọ́wà gbábìnrin yẹn lọ́wọ́ gbà sí wáyé pé obìnrin yìí inú àwọn ará tó wá bá ní jùsù tó pè ní ansari ará ni قالت لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله ألا أجعل لك شيئا تقعد عليه kí wọ́n kankan fún ẹ̀ tó ọmọ dúkò lé lórí iná lẹ́gọ́ lámìn nàìjíríà torí ọmọ mi kápẹ́ǹtà ni rárá ń ṣe ìsàlẹ̀ tó wáwù ẹ̀ láti sílẹ̀ rárá fa ámì láò mímbàr ọba fi mímbàr fún lọ́mọ kánà yóò mọ̀ jùmọ̀ àlọ́ àpọ̀ ilé wa ni mo sílẹ̀ ní sílẹ̀ pẹ̀lú àdójọ́ jùmọ̀ ní ọjọ́ jùmọ̀ káàdọ̀rọ̀ sọ̀tẹ́lẹ̀ àlọ́ mímbàr الذي صنعها ثم صنع ثم صنع ساعة النخل التي كان يخطب عندها حتى كانت أن تنشق إيجي كوكتبين كما تكتبين ما جوك للورية لي إيجي كوكتبا كوكتب كاري لك أوكي فو أوكي لاس لجي إيجي بارس كاريو ولاس لجي فنظر النبي صلى أتى أخذها فضمها إليه في واس سكال لوري تكوين nígbà rí wà lọ bí ma ìkùtì ìfàdáàlá tani ó na ìyìn sọ̀bí ọbẹ̀rẹ̀ sí rẹ̀ tí a pè ẹ̀rẹ́ ọmọdé tí máa ń sọkún yẹn àtà ọkàtà ọgbẹ̀kẹ́ àtà ìsìnkú alábàbàlẹ̀ فقال يبقى قال بكت على ما كانت تسمع من الذكر bí sukun torí pé a máa ti zikir lórí ẹ̀ àwádú lórí ẹ̀ máa bí sukun torí ẹ̀ èyí máa gbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà kó sọ̀rọ̀ ẹ̀rọ kan wa bí ọ̀rọ̀ ta kàn jóni nípa àwọn òkúta wẹrẹ tí wọ́n ti kẹ̀ sí lọ́wọ́ anabi muhammad sallallahu alaihi wa sallam ó di wa náà ànánà ni àbí yọ friday kọ́ ní kíkọ́ mọ̀kọ́ tí kọ́ friday àwọn bí riyadu sọ̀rọ̀ ìhìnà bínú ní friday náà ni kára imam buhari rahimahullah باب الشراء الأوائد لنفسه باب كنيا ليران كفي بيلو فناري كفي ما نصجع ما رانك فناري غير ذلك باب الشراء الأواحد بنفسه باب كنيا ليران كفي بيلو فناري قال ابن عمر اشترى النبي صلى الله عليه وسلم جبلا من عمر جبلا من عمر مثل رأى كمي روى عمر بن الخطاب رضي الله عنه قال عبد الرحمن بن أبي بكر يا مشرك بجنم فاشترى النبي صلى الله عليه وسلم منه الشاب قال عبد الله بن عبد الرحمن وما ابو بكر الصديق قال راكم يا شباب كان اوكم يا نوا مدينه اشترى منه النبي صلى الله عليه وسلم ولا كم ده كفري كما ران كلام كنت بان اي ران كلام ودي معامله تلو وغا ìfìdílé pẹ̀lú wọn gan láti pè wọn sínú agbo ìsìlám ìdí kí ló kọ dáwà Ibrahim ayé ẹ́ mú ní ẹkú wà dáadáa ẹfí wà dáadáa kú àwọn ẹ̀sí Islam ọ̀rọ̀ kọ̀kọ́ dáwà máa pè Kabiru kí ló kọ́ dáwà máa pè kú jí ewu bí iṣẹ́ rẹ̀ nù ó máa ń hu bí iṣẹ́ rẹ̀ ó máa hù báyé ó máa pé àǹkan náà ṣèlè ẹ̀hẹ́ bọ́lá lẹ́nu lẹ́nu ìṣẹ́lẹ̀ yorùbá lẹ́sẹ̀ mọ́ níbi lẹ́lọ́gbàwá ẹ̀fọ́ kàfé nù ráásà nàìjíríà ẹ̀rọ sí gbígbọ́ àdáwà bí makari ní akhlaq àdáwà ṣe máa kòkò sẹ́sìn pẹ̀lú wà dáadáa wọ́pọ̀lọ́ christian wọ́pọ̀lọ́ yahudi wọ́pọ̀lọ́ ṣẹbọ jókòó akọ̀ mí kan wà mí ẹ̀yẹ́ ni travel náà ọba sọ̀kalẹ̀ mí kan òun pè sí kí ni ìsìlámù not direct wọ́n pè sí indirect dáwà ni dáwà di makari ni akhlaq ọlọ́pàá wọn sọ́hábà nípa òdodo wọn lọ́pọ̀pọ̀ gba ìsìlámù lọ́wọ́ wọn ó ti yé wa nínú bá sọ̀rọ̀ yé inú rẹ̀ káwọn ọmọ ìwọ̀n níwà nínú bá sọ̀rọ̀ yé wọn lọ́wọ́ عليه 2096 حدثنا يوسف لا واشترى من جابر بائرا زرا رافلة وانسلنا جابرنا حدثنا شو تمنى 96 حدثنا يوسف ابن عيسى حدثنا أبو معاوية حدثنا أعمش عن إبراهيم عن أسود عن عائشة رضي الله عنها قال من مضرب موا سيدة عائشة رضي الله عنها قالت اشترى رسول الله من يهود طعاما نسيبيا na قرآن أو درعه ثم أنا من مواسيد عائشة أنا مثل أن رأى onye lọ́wọ́ yahudi oúnjẹ lọ́wọ́ yahudi ní pé ó ma san ó díẹ̀ díẹ̀ ìjọbáyá ìjọba adógò ìjọba ránù rẹ̀ ní ẹ̀yà sọ̀gùn ìjọba ránù rẹ̀ ó di yé wa ànábì sílẹ̀ ó gbóhùn pé àwọn afẹ́ra ní wọ́n fún jùmọ́ lọ́rọ̀ mùsùlùmí pé òun òun lọ yóò níbẹ̀ lọ́nà pé ẹ máa mú lọ ẹ máa mú lọ ó ní wa òun lè sẹ́ni lówó yìí ní wa fi mùsùlùmí lẹ̀ ó wà nílà lọ́rọ̀ yahood yọ gba owó rẹ̀ ó ní wa ó tó ọjà síwájú ó fi tẹ́ ìgbàǹkan lọ́wọ́ àwọn èèyàn àdúgbò ó ní lórí bẹ́ẹ̀ ti fúlọ̀ lé wọ́n máa dúpọ́ dọ́gbọ́n gba símẹ́ntì káàkiri. ẹ̀ẹ́dẹ́gbẹ́ láìbírárì ẹ̀ ọlọ́dì kó nàìjíríà ni ó wà nàìjíríà ni ó díẹ̀ wà ẹ̀ẹ́ bí wọ́n ní fáwọn sílẹ̀ ń gba ten million òun ọlọ́wọ́ sàánù wà báàbù ṣìrá àdáwà àríwá hamir báàbù kí yẹra nǹkan ọ̀sìn ابي اذا kẹ́tẹ́kẹ́tẹ́ دابة او جملا هو عليه فأن يكون ذلك قبدا قبل أن ينزل أو قال وقال ابن عمر رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم لعمر بعنيه يعني جملا صعبا ثم هذا إذا اشترى دابة تبيع بقرة كونسي دابة أو جمل بيرا كومي هو عليه أنت الذي نحكمي والوري نحكمي يقول سكا لوري أنت باسو إذن إذا yóò sọ̀kalẹ̀ lórí ẹlẹ́fẹ̀kẹsẹ̀ ni àbí yóò dìbìtì lọ yóò sọ̀kalẹ̀ kó tó gbé ìrànkúmí fún ẹ̀ ala ibn umar radiyallahu anhu ala nabi sallallahu alaihi wasallam umar umar abdullahi bin umar radiyallahu anhu wani musamman sabon umar bude ni ya nabi tala kuma ya fumi ya nabi ne umar tala kuma ya fumi ya ni jabalan sa'aban na kuma ya kwe otu su kalori ya tuki kule jokob ali 2097 Gbogbo àríkàkà, ọ̀dà gbogbo yẹn. Hmm? الحكم حدثنا محمد بن بشار حدثنا عبد الوهاب حدثنا ابو عبيد الله عن وهب عن كيسان عن جابر بن عبد الله رضي الله عنهما ثم سيدنا جابر بن عبد الله أنا كنت مع النبي صلى الله عليه وسلم في جزات إني على صدق قالوا النبي صلى الله عليه وسلم وأبقى بي جملي آية <clears throat> وما بكيرا كميني ما نرى àwọn èèyàn ń lọ wájú ràǹkúmí kìíní wọn lọ́dà lẹ́yìn àmú fàátà àlẹ́yẹ nàbí sallallahu alaihi wa sallam kúlù wà padà bá mi àbí sallam wà padà bá mi fàkàlà jábìr kòtù náà jábìr àbí mọ́ni náà kàlà máa ṣáàdù kí máa ṣẹlẹ̀ sí ẹ ó tó mú kòtù àtà àlẹ́yẹ jamani yẹn nìkan ràǹkúmí mi ò ní mú bu wàá yà ń dín má gbẹ̀yìn àkàlàftó ìgbàgbọ́ mo fi gbẹ̀yìn lọ́nà àwọn náà jẹmọ́ ọ̀nàdọ́lá ìhà àjúnúhù ní mi jáde àlejò wa bẹ̀rẹ̀ sí náà pẹ̀lú ẹgbà rẹ̀ nígbà tó kàlù lórí kìkì ẹ̀ ààrà irkab nígbà ní gún farakibtu farakad ra'aitu o akufa ani rabi sallam wọn ti bá yẹn wọn pe wọn sáré díẹ̀ kí òun kò láti sílám àǹkúmi ẹ̀ jọ tí mo ti fẹ́ àwọn kò tí dáàmù oníbẹ̀ẹ́ni wà ní ìṣẹ̀lẹ̀ kọ́lá bíkìrún àmùsẹ́ yìí bẹ̀yìn ṣé ọmọdé lọ fẹ́ ni àdélébọ̀ kó tó bá ẹyẹ sẹ́yẹ bànà ní ọjọ́ níbi àdélébọ̀ mọ̀ fẹ́ kọ́lá àdélébọ̀ aláàjáríyà tún tùlà ibù hàn tùlà ibù kọ́ ọ̀lá kuma ba shi rika kuma ba sai ma joshe tulahibu ha kuma ta shiri wa tulahibu kuma ba wani ba shiri ko to inna li akhawatin kun ni àwọn ọmọbìnrin àwọn ọmọ àbúrò mi lóbìnrin fa bàtú an tazawwaju mar'atan ilma unna wa yamshituhun kawawu mi láti fẹ́ obìnrin di bimari tí ma múra fún wa tí ma bá wọn tún irun wọn ṣe ìtẹ̀kùnmọ̀ àríyàn tó mọ̀ bá tọ́jú wọn dáadáa kan alfama innaka kawajin amina ah, a amma báwájú fa'iza kadamtu kaisun kaisun ya a ah, ọjọ̀gbọ́n ya ọjọ̀gbọ́n ni yẹ sun makala tabi ita malik imama sọ́ọ̀tà alankumi rẹ̀ bitunan <clears throat> onibẹ́ni asarahu minni bi ọkíyà ọba rárá kúmí ẹlọ́wọ́ mi pẹ̀lú àwọn nǹkan àpò àpò bí ẹwà bí àgbàdo àbí jéró àti ìmọ̀ràn sọ̀sọ́lẹ́m kọ́dù nàbí wá dé màdínà síwájú mi ọ̀kadàm tó ìgbàdá lọ́kẹ́jì ní tíwájú láàárọ̀ fàjìnà ilẹ̀ masjid mọ́ alọ́sùmáàtì alọ́sùmáàtì dátò alàbábì masjid mọ́ abẹ́rẹ́ níwájú lẹ́kùn masjid kọ́dà alàǹkàdàm tí àbájá kí ìsinmi wọ́n tó dé ń قلت نعم قال قال هذا أجملك أهل النجوم لو كم يرجم ولا الله ولم ولما له ودخل فصلي ركعتين أولك في ركعة مجي فدخلت فصليت وهو المكرك من ثم أمر بلالا أن يزن له أوقيا في وزن كيكو أنتم شوف بلال kọ́bọ̀n wa dèédé tọ́lá tọ́lá àwọn ènìyàn dèédé ẹ̀wà yẹn wọ́n dáná lè bá wọn fún mi bilal fa'ana bilal sí bilal kódà àwọn ojú kó gé tí mo mọ̀ fi náà kọlọ̀ kàlọ́tù ata wọlé tu mo bá pẹ́yìn ìdàmú máa ń lọ kàlà dá bí jábìrì nígbà ẹgbẹ́ ń pè jábìrì kóòtù àlàáhàn yẹrù dùn àléyà jẹ́mọ̀lì nísìnyí tí dára fún mi kàlà fún mi ثم لم يكن شيئا أبغض إلي منه كلا كلا من سيدة كلا

ẹ́ Adélébọ̀ àrí, ọba àṣọ pé ọba àṣọ àtàbílù fún ọba Ismail, ọmọ ìlú bàbá àṣọ ọgbọ́n Kí wọ́n mọ̀ nǹkan kìí láburú ni òdì mẹ́ta náà ni ẹ̀tẹ́m plọ́jọ mẹ́ta náà ni mẹ́ta náà ni sọ fún ìgbà jábìrì abdullahi sọ fún jábìrì alice ẹ̀rọ òun kò lójú ogun bẹ́ẹ̀ sọ pé òun kò kọ́ kú ó ní ọkọ̀ akọ̀wọ́n sọ fún pé màá wà náà tó kọ̀ lọ́la lọ́dọ̀ wá níbi wá ní olówó kọ́kọ́ pa eléyìí ò sí nǹkan tó kó ní kò ṣe ń fún níròyìn lẹ́yìn àwọn kọ́mẹ́ta tó ń kọ́ sí dà صلى الله عليه وسلم مدينة كان يسلم نعم آه كلهم في أما ويريلي ونتون كودي التربية آه بل كلهم جابوسي كلهم سبسي وكما يكلام oyin tẹ́lẹ̀ bá múrọ̀ bàbá rẹ̀ ṣe ní òfin fẹ́ ọmọdé ọmọdé kéré tí ò tún ọmọ rí ìṣẹ̀lẹ̀ ẹwọ ẹwà níyẹn dáadáa ó di ọlọ́mọdé ọlọ́run kò sàwọn sàbí àní bí sílẹ̀ tẹ́sà rẹ̀ kádó báyìí àbí assalamu alaikum warahmatullahi wabarakatuh 2097 láti dúró wa alaikum salam dùnà Àìlébì ara aso òun ni kò ní kòbí ẹ̀rọ náà mú. ìyẹn ló wù ìyẹn tí arákùnrin náà gbà sí àkọọ́lẹ̀ arákùnrin ọ̀sẹ̀ pé kókò láǹfààní tòun aláàkọ́ sàbílẹ̀ ìbínú ìwé ìbínú ànábì ní kò ní fi àwọn mílíọ̀nù fàání ìdúró kò ní ìmánì ìmánì ní bẹ́ẹ̀ni gbogbo nǹkan máa dúró lórí munafiki lòun ní sáà tí Quran confam ní sáà tí àfúrásì confam ní munafiki lòun ọwọ́ ni yé kí ni máa ṣàìsùn ọgbọ́n náà rẹ̀ tí wàhálà wà ní wàhálà Madina náà mùsùlùmí lóòrù náà ní tún gbéra nítorí báwọn ará maka nítorí pàdé lámì nìkan ohun àtúntò méjì kí lè tó máa ti dé Medina àbúrò aláàbí fúnra rẹ̀ sí náà politician fún ẹ̀ fún èso tí ó sáré kankan lánàá bí ní ìdá sí lánàá fún èso kò lè sí pẹ̀lú kò sí pé ìjọba sùkúrẹ́ sáfi àrùkẹ́wò èyí tó kára ọlọ́wọ́ bá nú wọn ní ọlọ́rọ̀ kí wọn ọlọ́mọ sọ wánú ọlọ́ọ̀bà ọlọ́mọ sọ wánú ọlọ́ọ̀bà ó ní lọ nìyẹn. assalamu alaikum. alaikum salam bila. ẹnìkan ní ìbéèrè wọn ní abu umeya láti kwara wọ́n ní ìbéèrè àwọn ni pé owó ẹja títà fish farming wípé ó ti gbalẹ̀ gidi gan nísìn wípé bá àwọn bá ṣe wá mọ̀ pé àmọ́ san zaka lórí ẹran lórí màlúù lórí àgùntàn àti àwọn nǹkan rúgbìn ẹ dákun ṣé zaka wà lórí ẹja àwọn catfish tí àwọn èèyàn máa ń rí àyẹn tí zaka wà lórí ẹ tí zaka bá wà lórí ẹ kí ni ní sub àti percentage táyẹn lè yọ ní zaka lórí àwọn ẹja yẹn kò sí ọ̀kan lórí ẹja pàtó àmọ́ owó tó máa rí ń bẹ ẹja obìnrin àbí olówó lọ́wọ́ fúnra rẹ̀ olóbi wà mí yàn lọ́wọ́ ọwọ́ tó ní ìdásílẹ̀tà rẹ̀ títí di yán àbí ó máa yán àbí wọ́n mọ̀ pé ẹja yìí wọ́ọ̀sì lè báyìí ìgbẹ̀ ní ọ̀zọ̀ká pẹ̀lú ẹ̀ owó ọ̀zọ̀ká yẹn ní ọ̀zọ̀ká pẹ̀lú ẹ̀ owó ẹja yẹn ní ọ̀zọ̀ká pẹ̀lú ẹ̀ kódà bí ó ti ìta bí wọ́n tó wà ní sọ́ọ̀ ó di náà wallahu ta'ala ló ṣe rẹ̀ ní sáàbù zakat ní òfin ayọ̀ náà. assalamu alaikum. wa alaikum salaam. oníbèrè orúkọ wọn wàhálà Idris láti Edo láti Benin ní Edo state wọ́n ní assalamu alaikum ìbéèrè wọn ni wípé ẹ̀dàkùn tí ọmọ èèyàn bá ń ṣe ẹ̀ṣẹ̀ kan léraléra yóò tọrọ àforíjì àmọ́ yóò tún padà sídi ẹsẹ̀ yẹn yóò tún tọrọ àforíjì títí pé ọlọ́run lè dárí jìn ẹ̀ nàmbà ẹlẹ́ẹ̀kejì ni pé pé a lè sọ pé bóyá ayé ń ṣe oníṣòwò ní pẹ̀lú bí ṣe ń tún ṣàyẹ̀ tí ń padà síbi tí ń túbá títún padà síbẹ̀. ọlọ́run sàmù wa ẹni tó ń ṣẹlẹ̀ ọba tó jẹ́ ẹjọ́ tọrọ àforíjì ń padà sílẹ̀ ń túbá túbá aláàkọ́ bẹ kọ́ máa bẹ lọ́wọ́ ọba kọ́ lọ́mọ jẹ́ kó ń kà sílẹ̀ náà lágbé bíi zina ni kó fi ọwọ́ rẹ̀ lẹ́gbàáyà rẹ̀ oríṣiríṣi dáhùn yẹn láàmú kọ́ lóore kó fọ ẹ̀rọ lẹ́gbàáyà rẹ̀ ó dẹ̀ ní Allahumma tahhir qalbi wa àti farji Allahumma tahhir ọlọ́run fọ kàmí mọ́ bí tíọ́ kan Allahumma tahhir dábòbò yìí ju ara ni kó máa sọ ọ́ síbẹ̀ láàárọ̀ bí ẹ̀mẹ̀ta kó tẹ̀ máa sí ní alẹ́ náà pẹ̀lú ògbọ́n arákùnrin kan bá níbi sọ̀tẹ́lá ń yá Rasulullah gbogbo àwọn òfin ìtẹ́ mọ̀ múfẹ́ àmọ́ ìdùnnà yìí náà yìí mi ò lè fi ìdùnnà rẹ̀ ó ti wọ̀ mí lára ó lè fi ìdùnnà rẹ̀ àwọn tàbí ikú bẹ́ẹ̀ kọlù pé bí ó béèrè wò ni wọ́n á béèrè ẹni ìgbà fìlẹ̀ ẹni ìgbà ní kó súnmọ́ ọwọ́ asọ́mọ́ níbi sọ̀rọ̀ níbi wa ni tó onímọ̀mọ́ ó lé onímọ̀mọ́ tó ẹ̀kẹ́ tó níyàwó ló níyàwó gbogbo ẹ̀kẹ́ ni kì máa báyàwó rẹ̀ ti ìrìnà oníkò ní wọ̀n ọlọ́mọbìnrin olóńlọ́mọbìnrin gbogbo ẹ̀kẹ́ ni kì máa bá ọmọbìnrin ti ìrìnà oníkò ní wọ̀n tó ní àbúrò lóbìnrin oníbẹ̀rẹ̀ àbáǹtì lóbìnrin oníbẹ̀rẹ̀ gbogbo obìnrin tó rí mu ìyá ẹnìkan ni ọmọ ẹnìkan ni àbúrò ẹnìkan ni ìyàwó ẹnìkan ni bí o ṣe wù ẹ kí wọ́n báwọn yẹn ti yẹ kí ni wọ́n jẹ́ ìyẹn lómìnira sí i àbẹ́bí wa fọ́ ní láyà àbẹ́bí wa ní aláàmọ̀ sáyẹn kàlùbáwò وعصب فرجه ولو بابان فوقنا لما ودي بابان فوقنا لما لينا كلام بوجوه هاي arákùnrin yẹn ó ní láìjẹ́ kò sí tí wọ́n á hate me jùlọ mọ́ kò sí tí wọ́n hate me jùlọ mọ́ òdìsọ àdúrà yẹn tó máa fẹ́ràn yẹn lọ́wọ́ àmọ́ tí wọ́n ń ṣe ní ọ̀sẹ̀ bóde lẹ́nu ìṣẹ́bù kàmú yẹn ìwà àti example yìí tí wọ́n ń ṣe tí wọ́n ń bí wọn ọlọ́mọ fún ìdí ọlọ́mọ ṣùgbọ́n ní òfin ilẹ̀ ó dé ọmọ fọkàn sí tẹ́lẹ̀ kan ṣàfihàn mùsùlùmí dáadáa àmọ̀kọ́ òun yẹn máa ń ṣàfihàn àmọ́ wọn gbà pé kò ní hàn ní hàn pé òun fẹ́ àjọ kò sí yù òun kí kúrò ọ̀la òun kí fọ́lá kan sí kẹ́ náà ó di wa kò la ó ń bìrọ̀ bìrọ̀ fọ́lá kò la ó ń bìrọ̀ bìrọ̀ náà àyà mọ́kànlá ni yọ gbogbo abúlé àwọn aburú ibi tó wà náà nù kò la ó oye kabiru agbára lọ́lọ́run fún ọmọ agbára oye agbára musulmi agbára ọgbà lọ a níbi ọ̀fọ̀ a níbi kankan ọkàn rẹ̀ balẹ̀ kékúrò àwọn ọmọ tó wọ́n yẹn ní ọkọ̀kọ̀mọ̀ ní mọ́ni sára táwọn èèyàn mọ́nyẹ́ra wọn jẹ́mọ́ni bì ń jẹ́ ọ̀sẹ̀ nípa bẹ́ẹ̀ ọmọ kan bẹ́ẹ̀ ọmọ kan jẹ́ bá lè kí ọmọ yẹn kékeré yẹn bá sá olè sáàdì gbàràgbà kan olè sáàdì gbàràgbà kan yóò ẹ̀kọ́ ni ẹni wá ń lé mọ́ ẹ̀fẹ́ mọ́ ẹ̀ ọmọ ọ̀nà mímí láàrin ilé ọmọ kí èsì kọ́ mọ̀ ẹ́ jọ́nà àìlú ẹ̀kọ́ ojú àfẹ́ sí wọ́ bẹ́ẹ̀ sí àwọn àbáṣe ọlọ́run ọlọ́run náà fẹ́ fọwọ́ kan ọlọ́run dín pẹ̀lú ọ̀tọ̀ kí ló wí ó ní kóra àwọn olùbẹ̀rẹ̀ ọ̀bẹ̀gùn kọ́làk fún mọ́sálì ọlọ́run ọba mọ́sálì ọlọ́run alágbára sọ́lọ́ ọba ó di asàlẹ̀ ọlọ́run ọba ọ̀dọ́ àjọ ní pọ̀pọ̀ ọlọ́run pọ̀ sí ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ olówú ni ọlọ́run ni ana ọ̀nà mi ṣùrọ̀kọ́

ìdí ah, ò lè ó ní yé bóde lọ nìyẹn mú làbúrò salamu alaykum. wa alaykum salaam. oníbèrè mi sí ismail wọ́n ní muslim sista kan ló wà ní àdúgbò ó wá rí i pé ìṣìkẹ́ ládùúgbò yẹn àwọn yẹn wá rí i kó lóyún àwọn elders wá lọ bá jà bóò ló ṣe lóyún ò lọ́kọ̀ọ́ ó wá nítọ̀ òun rí i pé ó fi ó fi àwọn dọ́kúmẹ́ǹtì àwọn elders community yẹn pé ládùúgbà tó ń ti wà ládùúgbò kò sí ọkùnrin kan tó kù ní sóun pé òun fẹ́ sí òun. òun wá rí i pé ọjọ́ orí òun ti ń dàgbà débi pé fóun bá wá pẹ̀lú wá lọ́kùnrin lè má lè bí mọ́mọ́ tó wá lọ ṣe artificial insemination tí wọ́n máa ń ṣe tí wọ́n gba spáàmù ọkùnrin tí ó fi lóyún ó wá fún wọn láwọn dọ́kítà kí n tóun ṣe yẹn kẹsí pé òun ṣe ṣìnà so n tí oníbẹ̀rẹ̀ wa ń bẹ̀rẹ̀ níbẹ̀ ni pé artificial insemination tó ṣe yìí ṣé kìí ṣẹ̀ṣẹ̀ nígbà tó jí pé kò ṣe ìsìnà àbí ìsìnà ni. ìsẹ́ni àti alátẹ̀lẹ́ wọn gbà sí àkàrẹ̀ nìkan náà gbà sí lábí àkókò àti ìsìnà náà ni ìrònú rẹ̀ kéré kòmìkòmò wá bèèrè lọ́wọ́ àfà ọgbọ́n súnmọ́ àfà gidi àwọn bá wọ́n wá irú nípa ẹ̀yìn sí àwọn afúnù á tún láti ẹ̀yìn gbìtò ọ̀fẹ́ kọ́ ikú ọmọbìnrin dáná ṣe ilé rẹ̀ ti gbà yìí òde tùláàsì láti fún tùláàsì láti fún gbogbo òde ìwé ìtúsẹ̀ ẹ̀sẹ̀ mi lẹ́yìn náà ó fẹ́ ó fẹ́ àdúgbò tó bá dáa ní àdúgbò tó bá dáa ó fẹ́ kó ọmọ yẹn ọmọ yẹn wọn tí èmi lọ́pàá yẹn program òun gẹ́lẹ́ ló máa tẹ̀lé tí wọ́n gbà fún ó di ọdún lágbàá ni ọ̀la yẹn ara àfẹ́sítà náà ní aláàjì gan wọ́n lè ṣe ti báàlì fún ọdún yẹn kò sí báàlì wọn lè ṣe nítorí àwọn ìṣàánú rẹ̀. ara àbílẹ̀ ẹ̀ ni pé ṣé ẹ̀rí wà pé ara àbílẹ̀ ẹ̀ ni pé ṣẹ́rí wà bí ṣé àbá gbà tọ̀ alátọ̀ sí. bẹ́ẹ̀ni ẹ̀rí wà fún ọkọ lọnà ṣọwá ká ìmá àwọn àfáà tí wọ́n ti dájọ́ lórí ẹ̀ wọ́n ti dájọ́ lórí ẹ̀ bí i àìpé èèyàn jìjìgánà tí ó kí wọ́n jà tààrà àkọsíyàn lá àwọn tí wà wallahu ta'ala alam wọ́n mọ́ sọ wà nù wọ́n alaikum salam àbìlà àwọn ẹ̀fọn wọn ò nílé náà Oyọ́dá ìlọ́dúdú, ẹgbẹ́ sí ẹ̀mí bí ó ti bí. Èèkó fi pamọ́ pé ó ní ogun gbàgbọ́ rẹ̀ àwọn bí ìfẹ́ sì wà méje bí ogun àwọn ẹ̀ máa ń pọ̀ lọ́dọ̀ rẹ̀ gan ẹ̀jẹ̀ bí ìṣòro ilé náà olùgbé náà àwọn ẹ̀ máa ń pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ wà gbogbo ọ̀dọ̀ tó wà nínú ọ̀dà ìgbè ní ìtọ́jú àwọn wà pọ̀ sí ìṣòro náà ó dàgbò ní kí yóò ra tọ́jú olùṣọ́ lójú náà náà òṣùwọ̀n ẹ̀rẹ́ ìgbé wọn ti di ráàlì wọ́n ti tẹ̀lé lọ́mọ àbúrò ìlú rẹ̀ ṣé lẹ́yìn wọn á ní ó lójú ọkùnrin àbí òògùn tó fẹ́ lù fẹ́ lù díẹ̀ tó fi lójú ọjà sí. ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ tí wọ́n gbèrú àwọn kọ́ńtù sí ọ̀tá tí wọ́n gbàgbé gbàgbé ní ìta ní ọ̀rọ̀ tó rẹ̀ nínú àwọn kọ́ńtù sọ pé wọ́n ní standard òṣùwọ̀n ìjọba fi lélẹ̀ táwọn yóò máa lò sí nàìjíríà kò fẹ́ sí standard òṣùwọ̀n nàìjíríà wọ́n ní standard òṣùwọ̀n ìkíní ìwé àtàwọn àtẹ̀ẹ̀rẹ̀ àtẹ̀ẹ̀rẹ̀ ìgbẹ́rẹ̀ bẹ́ẹ̀ àtẹ̀ẹ̀rẹ̀ ọmọ wọn fún yìí ẹran kílò báyìí kódà ni wọ́n ti máa pé ẹran màálù tó kéré ní máa wọ́n ju ẹran màálù tó dàgbà lọ ó di ẹyin so tọ́tọ́ òun tó ti ní òṣùwọ̀n standard òṣùwọ̀n bí kàmú nọ́mbà kan múdù ó di òṣèré àwọn tó kún wọn ní ìjẹ́gbẹ́ tó fi àwọn ẹ̀kútò òṣùwọ̀n kìíní báyìí ni o àmọ́ báyìí ni ìjẹ̀mí èkó sábà rúmbẹ̀ wọ́n wá ní standard òṣùwọ̀n ọba ọlá òṣèlú àlàáfíà

mo lè yé wọ̀lú mo lè yé wọ̀lú lè yàwó ẹ́ o fi àgbẹ̀ kò lè kò lè kò lè kò wọ́n wọ́n ni fún ẹ̀dàmbò kan àwọn lọ sí ẹ̀kágò àwọn alábàbẹ̀ sí ẹ̀kágò ti wà scale dàbí wọn manual pig scale ní ẹni àwọn ọmọ àmá àwọn ẹ̀fẹ́ gẹ̀mẹ̀rẹ̀ pé ní digital ìgbìlẹ̀ orílẹ̀-èdè àyọkàn account bí ara títà yẹn mo kò ṣe eré tí ó lọ around that yìí àwọn àwọn ti wá ní fifteen real àwọn tí ìkàgò àwọn kan láti kó àwọn náà wá bí sẹ́gbẹ̀ wa wọ́n wọ́n ti wọ́n ní fourteen real àwọn tí wọ́n wá real kò ní ti wọn ràkìlò máa ń kaba wa ó bá sọ àwọn yàrá kọ́dọ̀ sọ wà ní fún wọn lọ wọ́n yára ti máa yẹ ní ah, kìdí pé fi hàn wọ́n nìyí kí wọ́n náà ní ṣe wọ́n bá gbé ẹrù ẹrù níbi sórí scale wọn gbá wọn kìlò lọ́dọ̀ tí wọn ọkọ̀ ọ̀ṣọ́ 6 kìlò yìí gbá wọn lọ́dọ̀ tí wọn gbá wọn 5.3 kìlò wọ́n gbogbo gírí jíjá àyàn ní gbogbo ẹ̀rọ ni ó sì mọ̀ pé wọ́n tí wọ́n yẹn bọ̀ sí ọmọ yọ́lẹ̀ táwọn fi máa

alágbọ̀n mọ́ ń parẹ̀ máa yẹ lọ́wọ́ sọ fún báwọ́sí ni báwọ́sí tè ní àwọn tó wọ̀nyẹn torí nígbà tí nàìjíríà fi ń jẹ́ nàìjíríà gidi àwọn báwọ́sí tè ní máa wọ́n ẹ̀rù kò sẹ́ni máa wọ́n ẹ̀rù wọn wọ́n wọ́n ẹ̀rù báwọ́sí tè ọ̀ọ́ kìlódé ó ní é mo lè rí nìyẹn. bẹ́ẹ̀ni yóò wà lórí òun tó pé òun ló ń ṣe ìbáwọ̀ yẹn àwọn ọdún ọ̀lọ́rí àkó yé wọn àwọn òpó ti ó dìrà wọn lọ́wọ́ gbá àwọn fẹ́ gangan gbogbo ó dì àbíwá àti ọdún tó dùn wọn rẹ̀ àbí ma gbọ́ rí lọ́wọ́ àti ọmọ mẹ́kọ́ ti yọ ọ́ ń gbòmí kan wọn ó rí mẹ́rọ̀ sí ìyá fún yìí ó di yé wa nà ká fẹ́ dí ìjà máa yẹ pẹ̀lú àwọn kò sí kagbọ̀n yẹn ó fẹ́ dí àwọn náà ó kọ́ lọ sí ọ̀hún yẹn rẹ̀ báyìí ọ̀hún yẹn rẹ̀ sí ìgbẹ́ kowa duk gari kawai kai ana nan zaku ina wannan nan sauke na a wannan ya ci sauki ana da gawon yanayi ba ga ojewa Allah wuce ala'ala nan Allah wasu albubu wala ya sarki yana ita ta ta bidiyo mai kalashi ba nan ah Thank ah, you níbi tí kàkà rẹ̀ ti gbó ni ó fi dájọ́ fún mi. bẹ́ẹ̀ni bí kàkà rẹ̀ ti dúró àlẹ́bí ní àwọn mẹ́ta kan bẹ àṣìṣe mi ti dúró fún wọn kankan wọn mọ́ àṣìṣe yóò àtà yà àlẹ́ ọmọdé yà tẹ́lẹ̀ ọmọdé ti bàlágà wọ́n mọ̀tínú àtà yà fẹ́ẹ̀kì ẹni tó ti yà wẹ̀rẹ̀ títí النائم أتى يستكن أن تسو شبي شبي جامعة تعيد أقول لك أفوما so níbi ajé lò kí n kàn tó ṣẹlẹ̀ sí mọ́ kàfọ́ láti kọ́ bá àfààní rẹ̀ kọ́sà máa wà náà. ọmọdé mọ̀ká máa wọ́n kọ́ àwọn àwọn ẹ̀yà rẹ̀ mọ̀ sí dáadáa fún un. ìṣe àwọn ará ò kí wọ́n ìgbẹ̀yìn kọ́ là sí dáadáa fún un nígbà tẹ́lẹ̀ bí ìjọ̀ránjà oníbàrájà nílé àwọn ọkọ̀ ń gbọ́dọ̀ bá ń gbọ́dọ̀ bá fúnkọ̀ tèèkì ń gbínú rẹ̀ ọmọ ìrà jáde ọlọ́ bá kú bá sàánú ẹ̀kọ́ sàánú àwọn náà ọlọ́ ti yìí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت 我绝不告诉妹妹。